أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم وأبارك على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìyọ́nú ọlọ́run fún aṣíwájú ẹ̀dá annabawa muhammad sallallahu alayhi wa sallam mo tọrọ àforíjì ọlọ́run àti ìyọ́nú rẹ̀ fún àwọn òbí wa méjèèjì ọlọ́run kó bá wa yọ́nú sí wọn kó bá wa gbàgbọ́ wọn kó bá ní ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn àtọrọ àforíjì ọlọ́run àti ìyọ́nú rẹ̀ fún gbogbo àwọn afáwa tán ti bọ́ sálù kìámà ọlọ́run bá ní yọ́nú sí wọn bá ní gbàgbọ́ wọn bá wa foríjì wọn àwọn tán ń bẹ láyé inú wọn jẹ́ ká túbọ̀ tán wọn dá ọlọ́run dákun bá ní ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí àwọn zòríyà wọn jẹ́ kí gbogbo wọn ní àlùbáríkà àti gbogbo àwọn ẹni rere àti àwọn tán fẹ́ràn wọn torí tọ́lọ́ àtàwọn tán ń ṣe dáadáa fún wa ọlọ́run kó bá ní fẹ́ràn gbogbo wọn kó bá ní ṣàlékún dáadáa fún wa lórí ètò wa tí a ń bá bọ̀ ahkamu siyami ramadan àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ ramadan tí a ti sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi ìdájọ́ tó rọ̀ mọ́ oṣù ramadan títí tí a fi wá dúró níbi ọ̀rọ̀ ààwẹ̀ sita shawwal ẹ̀rí èyí tí yóò jẹ́ ọ̀rọ̀ wa níbi ìjókòó yìí òun ni a máa sọ̀rọ̀ nípa ṣìyàmù àtàtọ́wò ààwẹ̀ ní àwọn àwẹ̀ yìí tó jẹ́ tàtọ́wò yìí ìta fẹ́ sọ̀rọ̀ bá nípa sọ́wọ́mù tàtọ́wò àwọn àwẹ̀ tàtọ́wò òun kọ́kọ́ ni pé kí la gbà lérò pẹ̀lú àwẹ̀ tàtọ́wò yìí ẹlẹ́ẹ̀kejì àwọn àwẹ̀ wo. náà sì ni àwẹ̀ tàtọ́wùrì ẹlẹ́ẹ̀kẹta kí ni ìdájọ́ gbígba àwọn àwẹ̀ tàtọ́wùwà ẹlẹ́ẹ̀kẹrin kí ni ọlá ti ń bẹ fún àwọn àwẹ̀ náà ní gbígbà tàbí kí ni ẹ̀san ti ń bẹ fún wọn tí a bá gba àwọn àwẹ̀ náà àkọ́kọ́ àwẹ̀ ní gbígbà ìta àgbàlérò onu ni wípé àwẹ̀ tàtọ́ wúwọ́ òun eyi àwọn àwẹ̀ èyí tí èyí ṣe ọ̀ràn àyàn tó jẹ́ tàtọ́ rí ni tá a bá ṣe tá à ń ṣe ní ìbáàdà fún ọlọ́run tí kìí ṣe ń tá a ṣe lọ́ràn àyàn fún wa ní ṣíṣe àmọ́ tó ṣe wípé ṣíṣe rẹ̀ mustahabi ni sunna ni ṣíṣe rẹ̀ arí ẹ̀rí fún nínú kìtáàbù àti súnà tàbí nínú àwọn àtharu sọ̀háàbà nínú àwọn ìṣe àwọn sàhábé irú àwọn bẹ́ẹ̀ tó jẹ́ àwọn iṣẹ́ tàtọ́wùí àwọn iṣẹ́ olóore wọ̀nyí anirú bẹ́ẹ̀ náà nínú àwọn àwẹ̀ àwọn àwẹ̀ olóore tó jẹ́ pé ṣẹ̀rí àfinrinlẹ̀ fún wa pé a lè gbà á tó ṣe pé tá a bá gbà kì í ṣe bídíà àwọn ní tí a fẹ́ sọ̀rọ̀ bá àwọn ní tá a gbà lérò pẹ̀lú síámù tàtọ́wùọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ní pé àwọn àwẹ̀ wo ni àwọn àwẹ̀ tàtọ́ wùrì àwọn àwẹ̀ tó jẹ́ àwọn àwẹ̀ tàtọ́ wùrì nínú sharia islam sharia nabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ni àwọn ìtaafẹ́ kà wọ̀nyí nínú wọn ò suyamu yawmin wa kí la pẹ̀lú suyamu yawmin wa òní wípé ká gba àwẹ̀ ká fọjọ́ kan gba àwẹ̀ ká fọjọ́ kejì túnu kó tún dọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ká tún gba àwẹ̀ bí máàna bí irú lónìí ká gba àwẹ̀ lónìí kó di lọ́la ká má gbà kó dọ̀túnla ká gbà ọjọ́ kẹrin ká má gbà ọjọ́ karùn-ún ká gba irú àwẹ̀ báyìí là ń pè ní ṣìyàmù nabiyillahi Daud àwẹ̀ anabi Dauda alayhi salatu wassalam tí àwọn afáàfin rinlẹ̀ fún wa yí pé òun ló lọ́lá jù nínú àwọn ọ̀ràn ààwẹ̀ tàtọ́wòrí fún ẹni tí ó bá lágbára láti gbà fún ẹni tí ó bá lágbára láti gbà la yukallifullahu nafsan illa wusaaha àfẹ́ kí mùsùlùmí máa gba àwẹ̀ síyáàmù dáhàr ìtànpé ní síyáàmù dáhàr ó ní kí ẹ máa fi gbogbo ọjọ́ ayé kí ẹ máa fi gba àwẹ̀ kó jẹ́ pé kò sí ọjọ́ tí òun máa fi túnu gbogbo ọjọ́ ààwẹ̀ ni eléyìí kò sí nínú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí tó rinlẹ̀ nínú sunna rẹ̀ tó sì lọ́lá jù òun ni wípé siyamu yawmin wa yawm kágbáwé ọjọ́ kan káfọjọ́ kan tí ó gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn pé òun ni siyamu nabiyillahi daoud nínú àwọn àwẹ̀ tàtọ́wù ìbákanáà òun náà ni siyamu ayyamil bid ìgbà àwẹ̀ ní àwọn ọjọ́ tá ń pè ní àyàmùlẹ̀bíìdì àwọn ọjọ́ funfun tá a tún máa ń dàpè pẹ̀lú àwọn pẹ̀lú ọ̀rọ̀ pé àwẹ̀ funfun àwọn àwẹ̀ wo là ń pè ní àwẹ̀ ọjọ́ funfun yìí àwọn àyàmùlẹ̀bíìdì àwọn ọjọ́ funfun náà àwọn ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nínú oṣù ojú ọ̀run àtọjọ́ kẹrìnlá àtijọ́ kẹẹ̀ẹ́dógún on the thirteenth fourteenth and the fifteenth of each month ọjọ́ kẹtàlá kẹrin láti kẹẹ̀ẹ́dógún nínú gbogbo àwọn oṣù ojú ọ̀run kìí ṣe oṣù bíi january february march káwọn wíyẹ o tí ó ń tọ́ máa lọ wo kàlẹ́ndà pọ̀ ní thirteen fourteen fifteen rárá muharram sọfar rọ̀bíù láwùwà rọ̀bíù sáni títí tó fi dé zulhijja gbogbo àwọn oṣù táwì on the thirteen fourteen fifteen wọn àwọn ni ayyamul bid ìwà máa gba àwẹ̀ ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún yìí sunna ni nínú àwọn àwẹ̀ tàtọ́wò yìí ni òun náà wà nínú àwọn àwẹ̀ tàtọ́ wo yìí bákan náà ò ní síyámù yawm alhamis wa yawm alisnain gbígbà àwẹ̀ ọjọ́ alamisi ọjọ́ thursday nìyẹn àti ọjọ́ monday ọjọ́ talata àwọn náà sunna ni torí pé onílẹ̀ nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ń gba àwọn bíi pé kílódé tó fi ń gbààwẹ̀ ọjọ́ monday onídàálì kan yóò mú wọlé tùfí kílódé tó fi ń gbàjọ àwẹ̀jọ alamisi ó ní ọjọ́ náà ni àwọn aṣẹ́ tí ẹ̀dá ṣe nínú ọ̀sẹ̀ láàkólọ bá ọlọ́run ọba òun sì ń fẹ́ràn wípé ńgbà tí wọ́n bá kó iṣẹ́ tóun ṣe nínú ọ̀sẹ̀ tí wọ́n bá lọ jíṣẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kan kó máa wípé òun gbààwẹ̀ ní ọjọ́ náà èyí ló ṣokùnfà tó fi ń gbààwẹ̀ ọjọ́ àlàmísì torí náà nǹkan ni pé ààwẹ̀ ọjọ́ monday àtàwẹ̀ ọjọ́ thursday ọjọ́ tàlátà àtijọ́ àlàmísì nínú àwọn ààwẹ̀ tàtọ́wùwẹ̀ ni sunna nebuwa muhammad sallallahu alayhi wa sallam ó sì fi rinlẹ̀ fún wa nínú àwọn ààwẹ̀ tàtọ́wù yìí bákan náà nínú ẹni sitat shawwal lè ta àsọ sẹ́yìn wípé òun ni àwọn ààwẹ̀ ọjọ́ mẹ́fà tó tẹ̀lé oṣù ramadan yàtọ̀ sọ́jọ́ ọdún àìgbàwẹ̀ ńjọ́ ọdún àìmọ́gbàwẹ̀ ńjọ́ ọdún ìtúnu àìgbàwẹ̀ torí náà nǹkan ni wípé ká gbàwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù shawwal tó tẹ̀lé ramadan sunna ni nínú àwọn àwẹ̀ tàtọ́wùí ni òun náà wà bákan náà nínú àwọn àwẹ̀ tàtọ́wùí bákan náà òun ni ká gbàwẹ̀ nínú oṣù muharram oṣù muharram tó ṣe wípé òun náà wà nínú àwọn oṣù àbẹ̀wò mẹ́rẹ̀ẹ̀rin tá a mà shawwal zulkaada ah, ah, zulhijja muharram ah, àti rajab àwọn oṣù ojú àwọn oṣù abèwọ̀ mẹ́rin tá a mà tó jẹ́ wípé nínú wọn o ní oṣù muharram wà ìgbà àwẹ̀ muharram muharram khasa àwẹ̀ muharram táwọn yìí tágbàwẹ̀ nínú rẹ̀ nínú rẹ̀ táwọn sọ níwà ákádàwó aṣúra àwẹ̀ yóòmù aṣúra ti ń bẹ nínú oṣù muharram tó ṣe pọ̀ ní àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni tabatun agba yóòmù kọ́bílà ú tàbí yóòmù báàdà ú ti ṣe tásùá tàbí àti aṣúra tàbá ń ṣe iyèméjì pé wo ni ó fọ́ọ̀lù sí kágbọ́jọ́ kẹsàn kẹwàá àti kọkànlá nínú oṣù muharram sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam torí mẹ́wàá ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù muharram ayyamun fọ́ọ̀dìlà àwọn ọjọ́ tó lọ́lá ni pẹ̀lú àwọn ẹ̀rí tó rinlẹ̀ púpọ̀ nínú alkitab wa sunna ló ṣokùnfà tí àwọn afáfífẹ́ ká gbààwẹ̀ ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù muharram òun náà wà nínú àwọn àwẹ̀ fún ẹni tó bá lágbára bẹ́ẹ̀ láti gbà á bákan náà nínú àwọn àwẹ̀tà tó wọ yìí òní ká gbààwẹ̀ ọjọ́ mẹ́sàn-án nínú oṣù zolhijjah ká gbààwẹ̀ ọjọ́ mẹ́sàn-án nínú oṣù zolhijjah àwọn àwẹ̀ zolhijjah yìí òun náà ṣe pàtàkì èyí tó wá jẹ́ ákàdùhù èyí tó wá rinlẹ̀ jù nínú wọn òun náà ni síyáàmù yawmi àrọ̀fà fún ẹni tí ó bá ṣe hajj kágbáwé ọjọ́ àràfá tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù zelahijjá nínú àwọn àwẹ̀tà tó wòrí ni fún ẹni tí ó bá sí ní hajj tí ò sí ní arọ́fà torí àwọn tó bá wà ní àràfá lọ́jọ́ nígbà tá à ń ṣe hajj yomul hajj irú àwọn ẹni yomul arọ́fà ẹni tó bá wà ní àràfá ń tiẹ̀ kò tọ́ fóun láti wípé kó gbààwẹ̀ àmọ́ àwa tí a sí ní àràfá síyàmù yawmi àràfá káwa ká gbààwẹ̀ níjọ́ àràfá nínú àwọn àwẹ̀ tàtọ́wùrì ni tó yí sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam tó sì fi rinlẹ̀ fún wa torí náà àwẹ̀ yawmu àràfá yìí nínú àwọn ọlá ń bẹ fún òun pé kàfàràtún lisanatain yóò máa jẹ́ kàfàrà fún wa fún ọdún méjì kàfàrà sánà tó ń kọ́bùlàhù ọdún tó ti ré kọjá síwájú ọdún tí a gbà wẹ̀ yóò mọ arọ́fà ń bẹ̀ wà sánà tó ń bà á dáhù àti ọdún tí tó ń bọ̀ wájú fún náà torí pé yàn gbàrú ọjọ́ kan kárí ọjọ́ kan yìí kó máa wá jẹ́ kàfàrà fún fún ọdún méjì ẹ̀rí pé àwẹ̀ yìí àwẹ̀ tó lọ́lá ni tó sì tó ní tó yẹ kí o ṣe ojú kòkòrò gbígbà rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ààwẹ̀ aṣúra ń tiẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram kàfàrà tùsánà inshàlá òun a máa ṣe kàfàrà fúnni fún odidi ọdún kan gbogbo àwọn tá a wá kàkalẹ̀ láàwẹ̀ tá a pè wọ́n ní ààwẹ̀ tàtọ́wò yìí kí wá ní ìdájọ́ wọn ìdájọ́ wọn òun ni wípé súnà ni ìta ń pè ní súnà òun ni tó ṣe yí pé ṣíṣe ànábì ó fi bẹ́ẹ̀ rinlẹ̀ fún wa tàbárí nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó pa wá láṣẹ bẹ́ẹ̀ pé ká máa ṣe tàbárẹ́ nìkan tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn sàábé tá ànábì sì mọ̀ sí tànàbí ó sì kọ̀ fún torí bí yẹn bá ṣe ń tí ọ̀tọ̀ nínú ẹ̀sìn níwájú ànàbí sallallahu alayhi wa sallam ànàbí kì í dákẹ́ lórí bẹ́ẹ̀ yóò ṣàlàyé àmọ́ bàbá wa ṣe ń tó tọ́ nǹkan kan nínú ẹ̀sìn tó sì hàn sànàbí tànàbí ó sì sọ pé kò tọ́ súnà tẹkìrìríyà nìyẹn irú nǹkan bẹ́ẹ̀ ó ti rinlẹ̀ èyí tó wá wò ó jẹ́ ń bẹ̀ gbogbo àwọn síyámù tàtọ́wò táwì gbogbo wọn pátápátá súnà ni àmọ́ ẹni bá lágbára láti gbà á sì fẹ́ ká sojú kòkòrò bẹ́ẹ̀ láti wí pé ká gbà fún gbogbo ẹni tí ó bá lágbára láti gbà á gbogbo àwọn àwẹ̀tà tó wù í wá ní ọlá tí ń bẹ fún wọn ó pọ̀ púpọ̀ ẹ̀san tí sì ń bẹ fún wọn ó pọ̀ púpọ̀ látara àdìs anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ wípé ọlọ́run àdìs kùrìsì ni ipe gbogbo sẹ́tà ọmọ ènìyàn bá ṣe òun lòun ó san wọ́n lẹ́san lórí rẹ̀ gbogbo sẹ́tà bá wá ń ṣe wá ní wàlá hasan nabi ashiri amsali a tá a bá ṣiṣẹ́ rẹ̀ kan òun san wọ́n lẹ́san mẹ́wàá àmọ́ àwẹ̀ wá nìyí ń tiẹ̀ lì èmi mo ní ẹ̀san rẹ̀ tí ń san fún òǹtọ̀hún bí ẹ̀san náà sì ṣe wá wúwo tó ọlọ́run bò fi hàn nìkankan tí ń túmọ̀ sí pé ọlá ti ń bẹ fún àwẹ̀ gbígbà ìmọ̀ àwẹ̀ tọ̀ràn yẹn níta pé ní Ramadan àti àwọn àwẹ̀ tó jẹ́ títà tó wo ìwà níta bá gbàgbélé ikhlas wal mutaba'a ẹ̀san ti ń bẹ fún wọn ó pọ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run fún ẹni tó bá lágbára láti gbà á tó ọlọ́run kó kà wá kún irú àwọn ẹni tí ó lágbára láti lè máa gbà nínú àwọn àwẹ̀ wọ̀nyí torí náà èyí téèyàn bá wá rí kó bá rùn lọ́rùn láti gbà nínú àwọn àwẹ̀ tàtọ́ wò yìí ó dáa ká sojú kòkòrò bẹ́ẹ̀ ọlọ́run kó dákun kó fi bíbẹ̀ gbígbà kó ṣe ní rọrùn fún wa subhanakallahumma wa bihamdika